bisimilahi rahman rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu eléyìí ni àlàyé tírà asọ́rífòlìkáàfì mọ̀ọ́dúnrún ti tòní ní alibábùlì ishirun àtẹ̀dìkìrù wa tahnith episode ti tòní òun ló jẹ́ thirty six déètì ti tòní ní december sixteen twenty twenty two yẹn kọ́símùlì ismu ila kismain mudhakarun wa mu'annath àwọn orúkọ nínú èdè lárúbáwá ó pín sí méjì alẹ́ mudhakaru tí wọ́n máa ń lò alẹ́ yìí tó jọkùnrin àti mu'annath yìí tó jẹ́ ti tóbìnrin male and female àkọ́kọ́ tó jẹ́ mudhakar kíní jẹ́ bẹ́ẹ̀ wa ma yasihu an nushira ilayhi bihadha nah muhammad ali rajul kitab qalam bahar ila akhir èyí tó jẹ́ mudhakar òun lèyí tá a lè sọ pé hadha tá lè lo kẹ́lí wọ́ọ̀dù haza fún òun ni à ń pè ní mudakar lápèjúwe a lè ní haza muhammad haza ali haza rajul eléyìí ni irúkọ tó bá rí bẹ́ẹ̀ òun là ń pè ní mudakar aniwaawuli ismail mudakar ọkọ tó jẹ́ mudakar oríṣiríṣi ni a ní mudakar tó jẹ́ hakiki a sì yí tó ti jẹ́ majazi kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn mudakar tó jẹ́ hakiki hakiki wa ma yadulu ala dhakari minan nasi awil hayawan olè yìí tí bá ń dá lérí oró tí bá ń dá lérí ọkùnrin akọ bóyá akọ nínú àwọn èèyàn ni àbí nínú àwọn ẹranko gẹ́gẹ́ bí rọ́jùlọ arákùnrin kan gòlámù ọ̀dọ́ lọ́kùnrin kan sọ̀bí ọmíkè lọ́kùnrin lọ́kùnrin asad kìnìún jamal rankumi himaru kẹ́tẹ́kẹ́tẹ́ ilà àgọ́ ìrìndàlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àníwá lèyí tó jẹ́ awil hayawan wọ́yọ̀rọ̀ anahu laysa minha òun lèyí tó ṣe pé wọ́n máa ń lárúbá máa ń lo gbólóhùn muzakaru fún ni àmọ́ kìí ṣe muzakaru lápèjúwe kọ́mọ̀r òṣùpá naharu akérèmàdù baharu odò bádìrù òṣùpá ọjọ́ kẹrìnlá báàb lẹ́kùn kọ́làm pen wàgéèrò àti tó yàtọ̀ sí báyìí àtàwọn àpèjúwe mìíràn gbogbo àwọn eléyìí wọn èé sọkùnrin àmọ́ lárúbáwá máa ń lo haza fún wọn wọ́n máa lo dọ̀míru haza fún wọn ìran kejì nínú àwọn okọta ní òun ni muannath èyí tó jẹ́ tabo wa ma yasihu an nushira ilayhi bihadhihi nah fatima aisha najwa lubna ain ard naqa àwọn ni gbólóhùn tó ṣe pé lárúbáwá máa ń lo hadhihi fún gẹ́gẹ́ bí irú fatima aisha najwa lubna okọ àwọn obìnrin ni àwọn orúkọ yìí ainu ojú ardu ilẹ̀ náà kọ̀ rànkómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bákan náà ismul mu'annath náà àwọn náà tún pé séríṣiríṣi a ní mu'annath tó jẹ́ hakiki àti èyí tí ó jẹ́ majazi kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn mu'annath tó jẹ́ hakiki wà alladhi yalidu wa yatanasalu aw yabid gẹ́gẹ́ bí òun lèyí tó ṣe pé yín máa ń yẹ́yìn àbí tí máa ń bímọ gẹ́gẹ́ bí irútabáni mọ̀rọ̀ àti obìnrin kan gòlámà tó ọ̀dọ́mọ obìnrin kan ìmọ̀rọ̀ àti woman eh, gòlámà tó girl náà abo rankumi osforatun abo eye hind okọ obìnrin ni saharun okọ obìnrin so àwọn kẹlímà yìí so àwọn gbólóhùn yìí èwo ló jẹ́ muhannas torí pé bẹnu èyí máa ń bímọ bí èyí máa ń bímọ àbí èyí so nínú àwọn nínú àwọn هو الذي لا يلد ولا يتناسل ولا يبيد غير أنه يعامل معاملة الأنثى من الناس والحيوان òun lèyí tó ṣe pé kèé bímọ kèé sì yẹyin àmọ́ lédè èdè lárúbáwá wọn kà kún pé gbólóhùn tó jẹ́ abo ni gẹ́gẹ́ bí wárakọ̀ paper sahifa newspaper sefina ọkọ̀ ojú omi dáàrú ilé shams oòrùn ain ojú caf àtẹlẹwọ́ gbogbo àwọn kẹlímàtì muannath majazi ni lárúbáwá kà wọ́n kún bákan náà atúní muannath mi tó tún jẹ́ tí wọ́n pè ní láfúdí huwa alladhi lahiqati wa alamatu tanithin zahiratin zahiratun ma'a anna madlulahu aw ma'anahu mudhakkar èyí tí ń jẹ́ muannath láfúdí òun lè tó pé alámà tanithin bẹ lára rẹ̀ àmọ́ ọkùnrin ní dálé ìtumọ̀ ọkùnrin ló ọkùnrin wọn máa ń lò fún ó ní àlámọ̀ nísìnyí gẹ́gẹ́ bí rotolha hamza osama oriwa zakaria gbogbo àwọn orúkọ yìí ó ọkùnrin ni àmọ́ wọ́n ní àlámọ̀tò àlámọ̀tò tolha eh, tó hamza tó osama tó oriwa òun ni tau tahnis tó wà nígbẹ̀yìn hamza tó wà ní ìgbẹ̀yìn àwọn orúkọ tó bá rí báyìí ni wọ́n ń pè ní alimuhannasu lafzi tó pé nínú lafzi inú èdè nínú gbólóhùn ni wọ́n ti jẹ́ arírí alámọ̀tò tà nísìnyí àmọ́ haqiqiyan muzakaru ni wọ́n wà wùnáka minil asma'i ma yasihu tadhkiru awata nisuha nítorí bẹ nínú èdè lárúbáwá náà tó ṣe pé ìyẹn lè ṣe ìyẹn lè lo dọ̀míru haza fún àbí hazihi gẹ́gẹ́ bí asuku ọjà asikinu ọ̀bẹ asẹ̀bílù ojú ọ̀nà asilahu ìdà àtọ̀ríkù ojú ọ̀nà bákan ní alisanu ẹnu àwọn alisanu àwọn adirọ́ọ̀rù eh, am ìgbáhùn alẹ́ọ̀nìkù ọ̀rùn àdáliwù garawa alhamr ọtí uh, asọ́wù òṣùwọ̀n kan nínú àwọn òṣùwọ̀n táwọn lárúbáwá máa ń lò so gbogbo àwọn ọkọ̀ yìí wọ́n máa àwọn lárúbáwá máa ń lo mudhakar fún wa wọ́n sì máa lo gbólóhùn mu'annath wọ́n máa lò fún wọn bákan náà lẹ́yìn ìgbà tí a parí pàtì yìí pàtì tó kàn nísìnyí alamatu tanis kí ni àwọn àmì tá a máa fi ń dá pé ismu yóò ismu muannas ni so lítà ní sí salasu alamat táwù àkọ́kọ́ òní táwù tà ní sí marbuto táwù tà ní sí tó gba tó jẹ́ tó jó ní rogodo gẹ́gẹ́ bí aishatu abidatu alimatu mahmudatu qadiyatu fadilatun shakiro gbogbo àwọn orúkọ yìí a rí pé wọ́n parí pẹ̀lú táwù tà ní sí táwù tà ní sí yìí òun ló jẹ́ òun ló jẹ́ àmì àkọ́kọ́ tá a máa fi mọ ismu tó bá jẹ́ mu'annas so àtàbásí wo gba àwọn okò yára pé wọ́n parí pẹ̀lú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni alifu ta'anis maksura alifu ta'anis maksura yìí gẹ́gẹ́ bí èyí tó wà nígbẹ̀yìn leila lobna najwa muna maha salima naha huda nada gbogbo àwọn orúkọ yìí alifu ta'anis maksura òun ló wà nígbẹ̀yìn wọn tàbá wo bí hamish níbi footnote nísàlẹ̀ wọ́n ṣàlàyé fún wa pé ألف التانيث المقصورة هي ألف لينة تلحق آخر الاسم المعرب wọ́n ní alifu tanithi yìí òun ní alifu kan tó ṣe pé yóò máa wà nígbẹ̀yìn ismu tó bá jẹ́ mọ́rọ̀b gẹ́gẹ́ bí lubna leila salima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmì kẹta táwọn fi máa ismu tó bá jẹ́ mu'annath òun ní alifu tanithi mamduda gẹ́gẹ́ bí duawu shaimau asmau sahrau najilau hasnau baidau gbogbo orúkọ yìí òun náà ó kọ táwọn lárúbáwá máa ń sọ ni so uh, sahrau òun jẹ́ desert ntẹ̀ ok baidau òun ni wọ́n ń pè nílẹ̀ lọ́dọ̀ wa wọ́n máa ń pè ní bèláhù bèláhù ó kọ fine name ni àmọ́ ọ̀nà tí wọ́n máa ń gbà fi pè ilẹ̀ lómi ìfẹ́ lè sọ kọ́dí ẹlòmíì gẹ́ tí màmá rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ kò ní sọmọ rẹ̀ bẹ́ẹ̀ yóò pé ah òun ni kóun wá sọmọ òun ní bèláhù bèláhù kọ́ bayidọ́ bayidọ́ ọkọ̀ fáìní mu ni so gbogbo àwọn orúkọ yìí alifuta ní mamduda òun ni ó parí wọn níbi hamish nísàlẹ̀ wọ́n ṣàlàyé ìtumọ̀ alifuta ní mamduda fún wa wọ́n ní òun ni hiya hamzatun za'idatun telhaku akhirul ismi li mu'rabi wa qabla a alifu wọ́n ní òun ni hamza kan tó ṣe pé ó lékún tí máa ń wọ ìgbẹ̀yìn ismail morob tó sì jẹ́ pé before hamza, hamza yẹn o a máa kọ́kọ́ rí alfamad gẹ́gẹ́ bí ṣàìmá hamro sọ̀họ́rọ́ àti nàìjíríà nàìjíríà so alámàtúlẹ̀ ó làwọn afẹ́ ṣe ìfọwọ́wé àwọn alámà kọ̀ọ̀kan alámà àkọ́kọ́ òun ni táwù tanith táwù tanith lè mọ̀rọ̀bùtọ̀ yìí akthar isticmala min alfẹ́ min alfẹ́ tanith lè maqsurati wal mamduda wọ́n ní òun ló jẹ́ the most popular one nínú àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta tá a fi máa ma ismail eh, tó bá jẹ́ mu'annath ó wà more popular ju alif maksorola àti alif mamduda lidha kanati hadhi itta'u muqaddaratan fi ba'd al-asma ìyẹn ló fà tó yẹ pé àwọn orúkọ kan bẹ nínú àwọn èdè lárúbáwá tó ṣe pé táwù tà nífì nígbà tó pé òun ló wà popular jù wọ́n èèwulẹ̀ kan wọ́n èèwulẹ̀ fi sí i torí pé òun ló kọ́ máa jù gẹ́gẹ́ bí ro àìnù ojú uzunu etí kọ́dàmù ẹsẹ̀ kátìfù èjìká káfò ọwọ́ àrídò ilẹ̀ gbogbo àwọn orúkọ yìí mọ̀ ánàfin ni wọ́n àmọ́ táwù mọ̀rùbútọ̀ tiwọn ó wà ó jẹ́ mọ̀kọ́dárọ̀ báwo láti wá mà pé jẹ́ mọ̀kọ́dárọ̀ ولعل الذي يدل على أن هذه الكلمات مؤنثة سماعا بتاء مقدرة هو ظهور هذه التاء عند التصغير wọ́n ní tá a fi mọ̀ pé táwù yìí o wọ́n tẹ̀ ẹ́ rì ni ó wà níbi kẹ́límà yẹn gàgà ó ní pé ńgbà tá a bá sọ àwọn ọkọ̀ yìí tá a bá gbé wọn lọ sí ìsìnkú mọ̀sọ́gàrò so táwù yẹn yóò wá jáde bẹ́ẹ̀ ismu musogaru ayin oni oyayinatun udunu udayinatun kodamu kodaimatun katifu kotaifatun kafu kofaifatun ardu rọidọtun wahakada. so wọ́n ṣàlàyé fún wa níbi hamish pé ọbí munasabati kalami ani àdó ilé insani yakulu lọgọwi yun àwọn àfọwọ́ni lọ́gà wọ́n ń sọ nípa tí ọ̀rọ̀ bá kan àwọn eríkèé ara ọmọnìyàn wọ́n ní inna tadhkira à wa ta'nitha à mawqufu ala as-sama'i wahda wọ́n ní èyí wo ló jẹ́ ká jẹ́ muzakar èwo ló jẹ́ èwo ló jẹ́ kó jẹ́ muzakar èwo ló jẹ́ kó jẹ́ muannas ó máa depend lé bí lárúbáwá bá ṣe ń lo nǹkan wọn ni. walakin al-a'da al-muzdawijata mu'annathatun fil ghalib tab'an lis-sama'i al-waridi fiha. wọ́n ní amẹ́ríkà ara tó bá ti jẹ́ méjì bí ojú àìnù eh, udhunu etí ríjùlù ẹsẹ̀ gbogbo àwọn tó bá ti jẹ́ méjì méjì mu'annasu ni áàdì yìí ni lárúbáwá máa ń lò fún wa amma ghayru ilmuzawijati ilmuzawijati fahuwa fil ghalibi mudhakkar àmì tó bá ti jẹ́ eríkì ara tó bá yẹ pẹ̀yọ̀ kan ni mudhakkar ni lárúbáwá máa ń lò fún gẹ́gẹ́ bí rasu gẹ́gẹ́ bí batnu gẹ́gẹ́ bí anf gẹ́gẹ́ bí zọ́rù rasu eri batnu ikùn stomach anfu imú zọ́rù ẹ̀yìn gbogbo àwọn eléyìí mudhakkar ni lárúbáwá máa ń lò fún wa torí pé ọ̀yọ̀kọ̀ọ̀kan ni wọ́n fàádìí ikọ̀ ìdàtún aglabiyatun wàkọ̀dé tó kọ́ọ̀làf wọ́n ní eléyìí ló jẹ́ kọ́ídà tó jẹ́ most tí wọ́n máa sábà lo àmọ́ gbà mí máa ń yàtọ̀ bákan náà lẹ́yìn ìgbà tá a ti gbọ́ àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn tí ismail mu'annath tó ní ìbẹ́ nínú àwọn èdè lábáwá tó yẹ pé máa ń yẹ sítáwì fi ilmu annath wal mudhakkar àwọn gbólóhùn tó yẹ pé máa ń lò fọ́kùnrin wọ́n sì máa ń lò fọ́bìnrin الأصل أن تاء التانيث تدخل في الصفات للتفريق للتفريق بين المذكر والمؤنث ìpìlẹ̀ ni pé táwù tàníìfì wọ́n máa ń lò ó láti fi sì yapa pé orúkọ yìí o kìí ṣe mọ̀dákàrú mọ̀ánẹ́sì ni gẹ́gẹ́ bí irú ábídù tí wọ́n bá tẹ̀ tí mọ̀ádákàrú ni mọ̀ánẹ́sì rẹ̀ ni ábídàtún nájíhù nájíhàtún mọ̀bázírù mọ̀bázírọ̀tún màkìrúhù màkìrúhàtún ábídù ẹni tí ń ṣe lọ́run lọ́kùnrin ábídù àti ẹni tí ń ṣe lọ́run lóbìnrin nájíhù ẹni tó pàṣẹ lọ́kùnrin nájíhù àti ẹni tó pàṣẹ lóbìnrin mọ̀bádìrú ẹni tí nànà kùnà lọ́kùnrin mọ̀bádìrú àti ẹni tí nànà kùnà lóbìnrin màkìrú ẹni tá a kórìíra lọ́kùnrin màkìrú àti ẹni tá a kórìíra lóbìnrin so wọ́n fi táwù tá a nífẹ̀ẹ́ sí láti lè separate àbí differentiate láàrin èyí tó jẹ́ mọ̀zákàrọ̀ àti mọ̀ánẹ́sì wọ́n ní àti ṣe pé àwọn kọ̀ọ̀kan bẹ nínú èdè lárúbá tó ṣe pé táwọn tàníìfì àwọn sífàtì kan bẹ tó pé àwọn adjectives kan bẹ nínú èdè lárúbá tó pé táwọn tàníìfì wọ̀ wọn. bal yastawi fi al-mudhakkaru wal-mu'annath wọ́n máa ń lò fọ́kùnrin wọ́n máa ń lò fóbìnrin ni wàyí ya máa jẹ́ àti ala wazni min al-awzan at-taliya. àwọn èyí tá à ń wí yìí òsùn ó lóṣùwọ̀n tí wọ́n máa ń bá wa tá fi dá wọn mọ̀ àkọ́kọ́ òun lèyí tó bá wá lérò sùnwọ̀n fa'ul fa'ul tí ń túmọ̀ fa'il gẹ́gẹ́ bí irú sọ̀bùr ẹni tí máa ń ṣe sùúrù gan ṣàkúrò ẹni tí máa ń ní sùúrù gan ẹni tí máa ń dúpẹ́ gan gọfúrò ẹni tí máa ń foríjì yẹn gan àkúlù ẹni tí máa ń jẹun gan àkúdù ẹni tí máa ń ṣèkéte yẹn púpọ̀ gbogbo àwọn ọkọ̀ yìí so àsọ̀búrù bìmánà sọ́bì ṣàkúrù bìmánà ṣàkìr gọfúrù bìmánà gọfìr àkúlù bìmánà ákìr àkúdù bìmánà ákìr àwọn orúkọ yìí wọn máa ń lo fọkùnrin wọn máa ń lo fóbìnrin ni kì í ṣe pé tó bá ta bá fẹ́ lo fóbìnrin àfi òkun lápèjúwe àni rọ́jù ló ń sọ̀búrú wàmúrà àtúnṣọ̀búrú rọ́jù ló ń ṣàkúrú wàmúrà àtúnṣàkúrú رجل غفور وامرأة غفور رجل أقول وامرأة أقول رجل حقود وامرأة حقود حيث تستخدم بدون التاء عند الثالث وذلك إذا كانت بمعنى فاعل كما تقدم wọ́n ní a máa lo gbólóhùn yìí fákùnrin àtobìnrin ni kò nídìí ká fi táwùtà nísì kan èyí òun tó bá ṣe pé òṣùwọ̀n fàáùlù ń bá ń túmọ̀ fáìl kí lójú ó rí bẹ́ẹ̀ torí pé tá a bá wo bí hamisu ní sàlẹ̀ wọ́n jẹ́ kó wa pé ìgbà míì bẹ tí fàáhùlù ti máa ń túmọ̀ maf'ul òṣùwọ̀n fàáhùl ti máa ń túmọ̀ maf'ul tí a máa ń lò wọ́n máa ń lò fún maf'ulu wọ́n ní tó bá ṣe pé fa òṣùwọ̀n fàáhùlù wọ́n bá lo bí máa na maf'ul jáàzà dùkúlù ta ìfi tanis wà jáàzà tàríkù ó tọ́kítà tanis kó wà níbi tí bá jẹ́ ti mu'annas rẹ̀ ó sì tọ́ mọ́ wà mẹ́rin gẹ́gẹ́ bí dábà tó ń rọkùbà dábà tó ń rọkùbà tó ń so lárúbáwá máa lò bẹ́ẹ̀ mẹ́sì tí lè lò ní dábàtún rọ̀kúùbù torí pé rọ̀kúùbù yà bí máa ná markúùbàtún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bákọ́ràtún halúbàtún wà àkúùlàtún bí máa ná bákọ́ràtún halúbàtún wọ́n sì tún lè ní bákọ́ràtún halúbùn wà àkúùl bí máa ná mahalúbàtún wà máàkúùlàtún. bákan náà òṣùwọ̀n kejì inú òṣùwọ̀n òṣùwọ̀n àkọ́kọ́ ká má gbàgbé òun ni fàáùlù tí ń túmọ̀ fáàìl òṣùwọ̀n kejì ni mifáàlì mif'al náà òun náà wọ́n máa ń lò fọ́kùnrin wọ́n máa ń lò fóbìnrin gẹ́gẹ́ bí mifrahu ẹni tí máa ń dunnú púpọ̀ miksalu ẹni tí máa ń sìkìtà púpọ̀ mihidaru ẹni tí máa ń sọ̀rọ̀ púpọ̀ mi'ilam ẹni tó ní magan mi'itor ẹni tí máa ń lo pẹ̀fúmù gan. tó a bá fẹ́ lò fóbìnrin wọ́n kàn ní ìmọ̀ràn àtọ́ mifrah kò ní ìdí ká ẹsẹ̀ sí kíni kò ní ìdí kí ẹsẹ̀ fi ta ọ̀kun ká ní mifrah àtọ́ la a kàn ní ìmọ̀ràn àtọ́ eh, mifrah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìmọ̀ràn àtọ́ miksal gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fatatu mihidar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fatatu mi'ilam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mura'atu mi'tor tustaqdamu hadhihi as-sigatu biduni ta'i fi ta'nith òṣùwọ̀n kẹta òun ni òṣùwọ̀n mifi'il gẹ́gẹ́ bí mi'til mintik so wọ́n máa ń lò fọkùnrin àtobìnrin so tí wọ́n bá ní imura'atu mi'tir ìtumọ̀ sí pé wọ́n máa ń lo pẹ̀fọ́mù gan imra'atun min tiq ó ṣe pé obìnrin tó ṣe pé ó dá láwọn ni ó mọ bí bá a ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ yustaqdam hadha al-lawnu biduni ta'i ta'nith wa shadda qawluhu imra'atun miskinatun bi ta'i ta'nith wa kana al-qiyasu imra'atun miskin wọ́n nígbà mí ń bẹ tó pé a lè rí imra'atun miskina àmọ́ kò kọ́mà èyí tó jẹ́ kìyàsù rẹ̀ òun ni imra'atun miskin ala wazni mif'il òṣùwọ̀n kẹrin tó yẹ pé wọ́n máa ń lò fún ọmọ zakara àti mu'annath òun ni òṣùwọ̀n miksham òun ni òṣùwọ̀n mif'al gẹ́gẹ́ bí miksham ìmáàní ẹni tó jẹ́ akin tó ṣe pé ní tó bá lóun wá àgbà tó bá tẹ̀ lọ́wọ́ kò ní kò ní sí ìmọ́lẹ̀ pé òun wá má. ebe náà ni mekuwal ìmáàní ẹni tó máa tó ẹni tó mọ̀rọ̀ sọ dáadáa so eléyìí yustakdam hadal wazna biduni ta'i inda tahnith wọ́n máa ń lò fọkùnrin wọ́n sì máa ń lò fún obìnrin. wa mimma taqaddama yatabayyanu anna at-tanitha la tadkhulu ala al-awzan al-arba'ati as-sabiqati illa shudhudha wa yura'a fi al-masmu'u wahda. so wọ́n ní látara àlàyé tó ti síwájú ó jẹ́ kí iye wa pé táwù tà ní fi òkú ní máa wo àwọn òṣùwọ̀n mẹ́rẹ̀ẹ̀rin tó ti síwájú yìí àyàfi tó bá kàn wá bẹ́ẹ̀ tó bá jẹ́ exception àmọ́ normally initially and basically pé lo táwù tanis pẹ̀lú àwọn òṣùwọ̀n yìí wọ́n á ṣàlàyé fún wa pé mushtaqatun tadkhulu táwù tanis qalilan ó tún láwọn kankan nínú èdè lárúbáwá tó ṣe pé táwù tanis a máa wọlé kọ̀ọ̀kan so wọ́n ní hunaka mushtaqatun tadkhulu táwù tanis qalilan ghayra anna al-ahsan adam idkhaliha wa huma amran wọ́n ní táwù tanis ń gbà mí a máa wọ àwọn kan àmì èyí dájú òun ni kó má wọ̀ so àwọn nǹkan yẹn wọ́n pín sí méjì àwọn àkàn àkọ́kọ́ àlè òmòrú láti tù láàzìmù ọ̀ǹtà àwọn àkàn tó yẹ pé obìnrin nìkan iná ló máa ń wà fún sotie so àwọn àkàn tó máa ń wà fún obìnrin nìkan wọ́n máa pèjú rẹ̀ wá àlè mùsùtàkọ́tù láti tẹ̀dúlọ̀ àlà màánà kọ́sùn bíi ọ̀ǹtà ويناسب طبيعتها ويلائم فطرة النساء وحدهن وليس أمرا مؤقتا طارئا وإنما من غرائزها وخصائصها athabitati almulazimati laha wọ́n ní àwọn kankan bẹ tó yẹ pé obìnrin nìkan àdámọ́ obìnrin nìkan náà ni máa ń bẹ fún tó yẹ pé ó do ara obìnrin nìkan láti máa rìn watanfaridu bihi duna dhukuri duna almudhakkar gẹ́gẹ́ bí alhamd lílóyún wìládà bíbímọ ìrìdọ́wò bí breastfeed ọmọ fún ọmọ lọ́yàn wàlháìlù sísìn kò sí gbogbo àwọn kinní yìí àwọn obìnrin ọ̀dọ́ obìnrin ló wà so tá a bá wá gbé àwọn kinní lọ sínú òṣùwọ̀n so ń máa ṣe kíni ó máa jẹ́ pé kò ní ní tàwùtà ní bó bá ṣòṣì tó lè wà níbẹ̀ ń gbà mí so gẹ́gẹ́ bí ìmọ̀ràn àtún wò ní ìmọ̀ràn àtún hamilton obìnrin tó lóyún kò ní ìdí kan fi ha kan fi táwù kan torí pé ọkùnrin yìí lóyún tẹ́lẹ̀ obìnrin náà ni máa lóyún àmọ́ ń gbà míì náà tí wọ́n bá lò bẹ́ẹ̀ kò sí tó burú so gẹ́gẹ́ bí ìmọ̀ràn àtún hamilton aw hamila ìmọ̀ràn àtún mọ̀rùdíhùn aw mọ̀rùdíhàtún ìmọ̀ràn àtún ha idun aw ha idọ̀tún fàdúkúlù tá ìtàní fi wọ́n á dàmíhì fàdúhùlù tá ìtàníìfì wàhádà muhu sàwà so kí tá ìtàníìfì kó wọrúkọ yìí àbí kó má síbẹ̀ kankan náà ni kò sí yàtọ̀ bẹ́ẹ̀ wàl amrani qiyasiyani kama taqaddama ghayra anna al-hadhifa ahsan àmọ́ kó mọ́ wà ń bẹ̀ òun ní fi ń dájú torí pé ńgbà tó yẹ pé a mọ̀ pé obìnrin nìkan náà ni máa ń wà fún àpèjúwe rẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ọba nínú alukurani tọ́lọ ni yawma tarawnaha tadhhalu kullu murdi'atin amma arda'at so níbi ayé alukurani yìí tawu tanis ó wà níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn kan òun náà ni fa'ilu tí ń túmọ̀ maf'ul èyí tá a ti gbọ́ tẹ́lẹ̀ ni fa'ulu tí ń túmọ̀ fa'ilu àti fa'ulu tí ń túmọ̀ maf'ulu eléyìí ni èyí tó kàn nísìn ni fa'ilu tí ń túmọ̀ maf'ul gẹ́gẹ́ bí irú kẹ́límà asiru ẹni tí wọ́n mú lẹ́rú ẹni tí wọ́n sá sajinu ẹni tí wọ́n fi sẹ́wọ̀n kọtílù ẹni tí wọ́n pa so a ní rọ́jùlún àsírún wà mọ̀ràtún so kò tá a bá lò fọkùnrin náà ni a lò fún obìnrin so rọ́jùlún jẹ̀ríhún wà mọ̀ràtún jẹ̀ríh rọ́jùlún sẹ̀jínú wà mọ̀ràtún sẹ̀jín rọ́jùlún kọ̀tílù wà mọ̀ràtún kọ̀tíl bí hadifi tá imin inda tahnid tá a bá fẹ́ lo fọkùnrin á gbé tá òkú obìnrin á gbé tá òkú àní fi tá òtá ní tètè lè á ní ha bí máa ní mọ̀fóòlù torí pé ìtumọ̀ táwọn kẹlímàtì yìí mú wá òun ní mọ̀fóòlù gẹ́gẹ́ bí àṣírù ní ìsù ìtumọ̀ rẹ̀ ni pé màṣúrù jẹ̀ríhù ìtumọ̀ rẹ̀ ni pé màjìrúhù sẹ̀jínù ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mọ̀kútùl tàbá wo ni bí hamish wọ́n pé tó wọ́n ló tọ́ ká gbé táwù tà ní ti kò fi kulli fa'ilin bi ma'na maf'ul ní gbogbo òṣùwọ̀n tó bá wá ní fa'ilu tí bá ti túmọ̀ maf'ul li'adami al-hajati ilayha idh inna al-lubsa ma'mun wa qad nassa an-nuhatu ala anna al-hadhifa huwa al-ghalib wọ́n ní gbogbo ó tọ́ ká gbé táwù tà ní ti kò níbi gbogbo e, sífà tó bá wá lérò sùn wọn fa'il tí bá ń túmọ̀ maf'ul nítorí pé a nídìí táwù tà nífìyẹn torí pé a ti mọ̀ pé ọkùnrin obìnrin náà ni wọ́n ń lò fún níbẹ̀. bákan náà ni pé amma idha sha'a isti'malu fa'il bi ma'ana maf'ul wọ́n ní àmọ́ tó bá hàn tó bá yẹ pé tó gbajúmọ̀ ni pé wọ́n lo fa'il bi ma'ana maf'ul ka isti'mali al-asma'i al-mujarrada so fayajibu ta fayajibu dhikiru ta itanithi limani al-lubs wọ́n ní yàyìn ó tọ́ ká lo ta utanith nítorí ká bá fi dínà pé kí wàhálà má ṣẹlẹ̀ lápèjúwe sùúrù tó bí ìfúrọ́jì anistajina mo dunnú pẹ̀lú bí wọ́n ṣe yọ ẹlẹ́wọ̀n lóbìnrin yẹn kù nínú ẹ̀wọ̀n àsàádà ni ṣìfà olùjẹ́ríhà ó dùn mọ́ mi nínú ẹni tí wọ́n ń wọ̀n tó wà wounded bó ṣe rí ìwòsàn ṣáhádì tó fi lè mẹ́jìzárì dàbíhà mo rí níbi tí wọ́n ti ń pa àwọn ẹran ẹran kan tí wọ́n pa aw natihatan aw akilatan bimana masjunatan majiruhatan madribuhatan mantuhatan makulatan wa akadhan so uh, wọ́n ní wàdálíkà níbi hamish wọ́n ní wàdálíkà làádàmì ma'rifati naw' al-mawsuf torí pé níyà yẹn a máa irú nǹkan tá à ń ròyìn so torí ìdí yẹn la fi nídìí kíni la fi nídìí kí ní lárúbáwá máa fi lu táwùtà nith pẹ̀lú irú àwọn èyí tó rí báyìí. wọ́n ní amma idha kanat fa'il bi ma'na fa'il wọ́n ní ìgbà tí òṣùwọ̀n sífà tí ó wá lérò sí wọn fa'il tí bá túmọ̀ fa'il láhìkọ́tíwù táwù táwù táwù fil mu'annath táwù yóò máa wọ mu'annath rẹ̀ gẹ́gẹ́ bí imra'atun rahimatun imra'atun dharifatun imra'atun qadiratun kàmá yajuzu hadhifu táyì qalila wọn nígbà míì ti tún bẹ gan ni tí ò tún ní sí táwù bí òun náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bá tó ní inna rahmatallahi qaribun so rahmata jẹ́ mu'annath so tó jẹ́ khabaru inna òun wá jẹ́ qarib so kò ní ta kí ló jẹ́ orí bẹ́ẹ̀ torí pé wazinu tó bá wá yẹn fàáìlù yẹn intuma bimana fàáìlù ìyẹn ló fà tó fi jẹ́ pé ó tọ́kítà wà ń bẹ́ẹ̀ kó máa jẹ́ rahmatu rahmatun qariba ó sì tún tọ́ kó máa jẹ́ rahmatun qarib. àpèjúwe mi tún ni ọ̀rọ̀ ọlọ́run bá tún ní wama yudirika la'alla sa'ata takunu qariba so sáà jẹ́ mọ̀dá ó jẹ́ mu'annath so kọ̀ríb wọ́n jẹ́ mudhakar wọ́n lu wọ́n máa ń lu báyẹn torí wazin tó bá wà àpèjúwe mi tún ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní qala man yuhyil idhama wa hiya ramim al idhama ó jẹ́ jámọ́ so wa hiya ó jẹ́ mu'annath ramim ó jẹ́ ó bá fa'il wá so kì í ṣe túláṣì kí kitabu àpèjúwe rẹ̀ níbi orin òun lọ̀rọ̀ ṣáírù tó ní. فديتك عدائي كثير وشقتي بعيد وأشياعي لديك قليل ó ní a mo bì ọ́ ọ̀tá àwọn ó pọ̀ gan so ibi tóun sì fi léwu ó fi ibi tóun sì ń lọ tóun ibi tóun lóun lọ níbi fún rìn àjò ó jìnnà gan so bẹ́ẹ̀ sì ni tóun ní lọ́dọ̀ rẹ̀ ó kéré so níyà ó ní àdá i àdówò eh, mufrad àdáù jamu taksir jamu taksir sì ní mu'annath so sífà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ mu'annath ní ṣáírù kan fi sọ pé inna qawmi tajama'u fabiqatili tahaddathu la ubali bi jam'ihim kullu jam'in mudhakkaru sọtẹ so ìyá yìí tó wà ń bẹ̀ ni pé ó ní kullu jam'in mu'annathu gbogbo àkójọpọ̀ àwọn èèyàn mu'annathu ni that is jamu taksiri ni mu'annathu ni so nísìn àádáhù a ní já àti àádáì kí nìdí torí pé àádáhù ó jẹ́ jámù fún àdúwò so irú tó jẹ́ kó jẹ́ yàn náà ni pé àádáì kẹfìrọ̀ tán àmọ́ nítorí pé wazno fàáìlù ní sífà yẹn bá wa ó tọ́ka ní àádáì kẹfìrọ̀ the same thing náà ni wàṣí kọ̀tí bàáìdù so torí pé wazno fàáìlù ní bàáìdù bá wa òun ló fà tí fi jẹ́ bàáìdù tí ò fi jẹ́ bàáìdà tán ó lọ bẹ́ẹ̀ ó tọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wà àṣùyáàrí kọ̀lí ìlú wal aslu ìpìlẹ̀ rẹ̀ ni pé inna rahmatallahi qaribatun la'ala sa'ata qaribatun man yuhyi al-'idhama wa hiya ramimatun 'ada'i kathiratun wa shiqqati ba'idatun wa ashiya'i qalilatun so wallahu a'lam eléyìí ni ìfọ́síwẹ́wẹ́ nípa àlámà àkọ́kọ́ fún jamu'ul eh, fún mu'annath òun náà ni alifu òun náà ni táwù tanith almarbuto so níbi the next episode inshallah a gbọ́ àlàyé nípa alamatu thaniya tó jẹ́ alifu tanith maksuro àti alamatu thalitha tó jẹ́ alifu tanith alimamduda wallahu wallahu a'lam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk